iṣẹ́ àkànṣe yìí ó ní ó sọlẹ̀ sí agbègbè ìjọba ìbílẹ̀ àríwá abẹ́òkúta ní ìpínlẹ̀ ògùn tó jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ àkànṣe tí ìjọba àpapọ̀ ń gbé ṣe léyìí tí àjọ àwọn ẹgbẹ́ ìjọba ìbílẹ̀ ní orílẹ̀-èdè yìí ìyẹn agán gbé kalẹ̀ fún ìpèsè ìlera ètò iṣẹ́ àkànṣe ọ̀hún òun ni wọ́n ti kọ̀ sílẹ̀ láti ọdún pípẹ́ láti ìgbà tí ó ti bẹ̀rẹ̀ ní ọdún 2007 nígbà tí ó di ọdún 2021 ni alága agbègbè ìjọba ìbílẹ̀ náà ìyẹn adébáyọ̀ ayọ̀rìndé ti sọ fún agbaṣẹ́ṣe èyí tí ó ń tún ilé náà kọ́ wípé kí ó ṣe àtúnṣe sí àwọn kùdìẹ̀kudiẹ tí ó pọ̀ jáǹtìrẹrẹ nínú rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn náà ni kò sí ẹnikẹ́ni tí ó sọ ohunkóhun fún alága náà lẹ́yìn ọdún pípẹ́ tí wọ́n ti kọ iṣẹ́ àkànṣe náà sílẹ̀ ni àwọn ọ̀bàyéjẹ́ kan ti wọ inú ilẹ̀ lọ tí wọ́n ti sì jí àwọn oríṣiríṣi ohun èlò tó wà ní ibẹ̀ kó ní ìgbà tí àwọn agbaṣẹ́ṣe gbé ọkọ̀ ńlá dé èyí tí wọ́n fẹ́ fi gbé àwọn irinṣẹ́ tí wọ́n lò ní ilé ìwòsàn náà wá láti kó o síbẹ̀ ni wọ́n yarí wípé ìlànà tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ kò jẹ́ èyí tí ó bójúmu tó wọ́n bá forí lé iléeṣẹ́ alága ìjọba ìbílẹ̀ àríwá Abẹ́òkúta wípé kí ó rí i dájú pé ó ṣeun gbogbo tí ó yẹ kó ṣe láti dáàbò bo àwọn ohun èlò náà àti wípé kí wọ́n gbà á ní ọ̀nà tí ó yẹ fún ìtọ́jú tí ó péye alága ọ̀hún sọ pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni òun ti sọ pé ètò tí fi gbé iṣẹ́ náà fún agbaṣẹ́ṣe àti bí ó ṣe ṣe iṣẹ́ náà kò jẹ́ èyí tí ó bá ojú mu tó ó wà ní ìjọba ìpínlẹ̀ náà yóò ṣe ohun tí ó yẹ láti rí dájú pé wọ́n gba àwọn ohun èlò náà fún ìlò àwọn aráàlú lẹ́yìn èyí ni àwọn ènìyàn agbègbè náà ti sọ pé àwọn ṣetán láti mójútó iṣẹ́ àkànṣe náà nítorí pé yóò jẹ́ àǹfààní fún àwọn ará àdúgbò náà wọ́n wá ṣe ìlérí láti wá àtìlẹ́yìn àwọn àjọ àti àwọn tí ó yẹ láti rí dájú pé ilé ìwòsàn náà bẹ̀rẹ̀ iṣẹ́ fún àǹfààní àwọn ènìyàn agbègbè náà lẹ́kọ̀ọ́ àgbọ̀ndẹ̀ ló ti ń jábọ̀ ìròyìn.